الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó ṣe oṣù ramadan ní ọ̀rọ̀rùn fún wa láti máa gba àwẹ̀ nú ẹ̀ àbí Allah subhanahu wa ta'ala àti àwẹ̀ tá à ń gbà àti gbogbo àwọn ìbàdá àti wa tó kù kọ́ lọ́nà kó má ṣe ìgbà lọ́wọ́ wa àwọn ń bẹ ọlọ́run ọba fún àwọn ṣéèkì wa tí wọ́n ń dá wa lẹ́kọ̀ọ́ àtúbọ̀tán dáadáa kọ́ lọ́nà kó bá ṣe fún wọn pẹ̀lú ògùn ọlọ́run bá a máa tẹ̀síwájú lórí ètò wa alihidaya afa kọ́tà máa gbéyàwó lẹ́nu òun náà ni àwọn ọlá tó ń bẹ fún òru Laylatul Qadr àti àwọn ọ̀nà wo la máa ń gbà wọ òru Laylatul Qadr àbí Allah subhanahu wa ta'ala kọ́lọ́mbà kó máa ṣàìṣe rọrùn fáwọn sheikh wa tí wọ́n ṣàlàyé fún wa àwọn náà ni fadilatu sheikh Qamaruddin Yunus Akorede hafizahullahu ta'ala fún ọlọ́run ọba wa alladhi wahaba hadhihi al-ummata laylatal qadr ọba tí ó tawá lọ́rẹ̀ àwa ìjọ òjísánlá muhammad sallallahu alaihi wasallam ummatul ijaba àwa ìjọ ta dá annabi lóhùn ọlọ́run tawá lọ́rẹ̀ ọrẹ̀ wo ló tawá òun náà ni òru ńlá kan nínú oṣù ramadan léyìí tí ọlọ́run ọba aláàfin sí inú mẹ́wàá gbẹ̀yìn oṣù ramadan laylatul qadr yìí àánú ló bá dé látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run máa máa ya òru náà sọ́tọ̀ nítorí kálíbà sóríire kálíbà sàǹfààní ń bẹ̀ ọba tó sì bẹ́ẹ̀ fún wa ọba náà lọ́ba tá a dúpẹ́ fún wassalatu wassalamu ala nabiyyina muhammad azim al-qadri ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run kó máa bá òjíṣẹ́ ọlọ́run ẹni tó jẹ́ pé òun ló tóbi jù nínú gbogbo àwọn ẹ̀dá ọlọ́run nabiyyina muhammadin wa ala alihi wa sahabi ajma'in kọ́ bá àwọn ará alẹ́ rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa èyí tá a fẹ́ fi bá ní sọ̀rọ̀ òun náà ni tahari laylatul qadri wa àwọn aṣẹ́wò lọ́lọ́wọ́n bá aláà ní ká máa ṣe nínú òru lè látàlẹ̀ kọ́dìrì àwọn àdádálẹ̀ wo làwọn èèyàn gbé wọ́bẹ̀ àgbélẹ̀rọ ẹ̀sìn táwọn èèyàn lọ́mọ́lẹ̀ látàlẹ̀ kọ́dìrì lọ́rùn èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa lẹ́yìnlátàlẹ̀ kọ́dìrì òru lè látàlẹ̀ kọ́dìrì yìí lẹ́yìnlátàlẹ̀ azimatu mubaraka òru kan ni tọ́jẹ́ pé ọlọ́wọ́n bá aláà ó gbé ti tóbi fún ọlọ́wọ́n bá tún wá fi àlùbáríkà sínú òru náà gbogbo tó ní òru náà oore ni gbogbo ẹ̀ ja'alaha Allahu fi layali al-ashr al-akhir min shahri Ramadan ọlọ́run ọba aláwa kì í bọ inú òru mẹ́wàá èyí tí máa ń gbẹ̀yìn nínú oṣù Ramadan ista'thara Allahu biha ọlọ́run ọba nìkan ló mọ òru náà nítorí pé òru yìí ọlọ́run fi pamọ́ sínú àwọn òru mẹ́wàá gbẹ̀yìn Ramadan adama Allahu ta'ala li ajli 'aza'imi al-umuri fiha ọlọ́run ọba aláà ó gbé e tóbi ó pàtàkì ẹ̀ nítorí àwọn nǹkan ńláńlá tó ṣẹlẹ̀ nínú òru náà ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn Islam ẹ̀sìn ìmọ̀ ni ẹ̀sìn Islam ẹ̀sìn àgbọ́yé ni gbogbo tá a bá ti ṣe nínú ẹ̀sìn wa a wà lọ́nà alukur'an a wà lọ́nà hadithi yóò wà níbàámu pẹ̀lú àgbọ́yé àwọn sálàfù sálẹ̀ àwọn nǹkan ṣàtakò wọ́n ní kò rí bẹ́ẹ̀ àwọn dúró lérí bídíà wọ́n ń ṣe lèlátìlì kọ́dìrì bídíà lèlátìlì kọ́dìrì tọ́lọ́wọ́n bá aláwòrán wọn ni wọ́n ń ṣe gbogbo wọn náà wọ́n fẹ́ ṣẹ̀sìn àtẹnidí ń tẹ̀lé àwọn àfóhùn súnà wọ́n fẹ́ ṣẹ̀sìn ṣe ẹ̀rọ pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn àfóhùn bídíà náà àwọn náà fẹ́ ṣẹ̀sìn ni o ọ̀nà dàrú ni o ẹni wọ́n rí òun lọ sọ wọ́n nù o kò wá sí ẹsikúsì fẹ́nìkan mọ́ sí kò sí àwíjàre fẹ́nìkan mọ́ ìmọ̀ ti fọ́nká wáàsí ti pọ̀ ìtají ti pọ̀ tíra ti pọ̀ níjọ́ làwọn ọlọ́lẹ̀ gbọ́ wáàsí nísìn wáàsí nǹkan lẹ̀kùn wá bẹ́ẹ̀ kọ̀ọ̀kan nínú ilé látara social media ẹ̀yọ́ ọmọ ayá mi nínú ẹ̀sìn wa àwa tá a sì ti jí tá a ti gbọ́ yé ká gbìyànjú ká máa sàkólé kan lérí àwọn tí ò ti gbàgbọ́ yé ká má bà á fọjú ayé wọn ṣòfò ká má bà á ṣèbáàdà tọ́lọ́wọ̀n nígbà lọ́wọ́ wọn Lailatul Qadri òru kan ni òru yìí ọlọ́run ọba oróyìn ẹ̀ nínú alukur'an ọlọ́wọ́n bá sọ títóbi rẹ̀ nínú tírà rẹ̀ anábì sọ́láyé rẹ̀ pẹ̀tẹ́ nínú hadithi rẹ̀ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ọlọ́wọ́n bá ní inna anzalnahu fi laylatil qadr ọlọ́wọ́n bá ní àwa ọlọ́run àwa ọlọ́run bọ́lọ́n bá fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú títóbi rẹ̀ yóò wá lo àwa tó bá fẹ́ sọ̀rọ̀ tó nípa yóò wá ní àwa àwa ọlọ́run ọ̀kan náà sí lọ́lọ́ ọlọ́run ọba ní inna anzalnahu fi laylatil qadri ọlọ́run ọba ní kùránì tó wà lọ́wọ́ yín ta ni ẹ máa tẹ̀lé ta fi táyé ṣe tó jẹ́ pé òun ni sábàbí oríire yín tó jẹ́ tíra àwọ̀ ọlọ́run nínú òru Laylatil Qadr la sọ kalẹ̀ nítorí pé kùránì yẹn tóbi àwa sọ kalẹ̀ ní òru tó tóbi ọlọ́run sọ gbogbo ẹ̀ kalẹ̀ pátá sísan máa lákọ̀ọ́kọ́ lóru Laylatil Qadr ni wọ́n ń sọ̀kalẹ̀ láti bẹ̀ díẹ̀ díẹ̀ lérí gbogbo ṣẹlẹ̀ tí ma ń ṣẹlẹ̀ ní maka àti madina títí tó fi sọ̀kalẹ̀ tán àmọ́ pé yọ sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà gbogbo ẹ̀ sọ̀kalẹ̀ sí sámà àkọ́kọ́ ọwájú òru lè látẹ̀lẹ̀ kọ́dìrì nítorí pé òru yẹn òru tó lọ́lá ju gbogbo òru lọ ni kò sí òru kan tó lọ́lá tó ní gbogbo àwọn òru yípo ọdún. wa ma adraka ma laylatul qadri ọlọ́run bá ní rẹ Muhammad ta ló ṣàlàyé òru náà fún ọ ta ló fi mọ̀ ọ́ ta fi ẹ́ kóńgẹ́ rẹ̀ ọlọ́run ọba yìí náà ni ọlọ́run ṣe o ànábì náà jíṣẹ́ ó ṣàlàyé òru náà ọlọ́run bá ní Laylatul Qadri khayrun min alfi shahr ọlọ́run bá ní ṣe rí òru náà ara pàtàkì ẹ̀ ni pé ìbáàdà tá a bá ṣe ń bẹ̀ ó lóore ju ìbáàdà téèyàn bá ṣe ní ẹgbẹ̀rún oṣù lọ nígbà tí wọ́n sí ẹgbẹ̀rún oṣù wọ́n ní ó ṣe déédéé eighty three years àti four months ọgọ́rin ọdún àti mẹ́ta àtọ̀sùn mẹ́rin òun náà ni ẹgbẹ̀rún oṣù ìbádà tó bá ṣe lórúkọ yẹn ó ṣe déédéé ìbádà tó fi 83 years ṣe àtòṣù mẹ́rin ṣẹ́rìbóòrù náà tóbi púpọ̀ nínú àwọn nǹkan tí ó tóbi tọ́lọ́hún fi sínú òru náà nù ọlọ́hún níjà sunjọ́ náà àdánwò ní kọlu ẹnìkọ̀ọ̀kan wa àṣetánìyàn ní lò wájọ́ náà ìbádà òru kan òru kan péré ó sì lóore ju ìbádà 83 years 4 months lọ àwọn kan wa ní ọ̀dà gẹ́gẹ́ bí ìbáda ẹgbẹ̀rún oṣù ọ̀dà gẹ́gẹ́ bí kọ́ ó ju ọlọ́run ní khairun min alfi shahari ọlọ́run ọba ní ó ju lọ ni ó ju ìbáda tá a ṣe ní eighty years lọ àtọ̀sùn mẹ́rin ìbáda òru kan ìbáda náà ní bọ́mọ lọ́wọ́ o ọlọ́run ò ní jẹ́ bọ́mọ lọ́wọ́ o nínú àwọn pàtàkì tó wà ní òru náà tó òru náà fi tóbi gan-an ọlọ́ni tánázàlù màláìka ọlọ́run bá ní àwọn màláìka mi àwọn màláìka ọlọ́run nìkan ló mọ iye wọn la ya'lamu adadahun illa Allah ẹnìkan mọ iye màláìka tí ó sọ̀kalẹ̀ àfọlọ́ nìkan ọlọ́run ní yín pàṣẹ fáwọn màláìka kí wọ́n sọ̀kalẹ̀ wá sí ilẹ̀ warruhu fiha kọ́dà yẹn sọ fọ́gà wọn náà pé ìwọ ọ̀gá wọn náà tẹ̀lé wọn òde tí àwọn ọmọọṣẹ́ bá ń lọ tọ́gà náà bá tẹ̀lé wọn kì í sòdí àwàdà ọlọ́run bá ní wọ Jibril wọ́n náà gbé ọlá ńláńlá rẹ tí mo fún ọ ọyá wọ́n náà tẹ̀lé wọn lọ sí eré ilẹ̀ bí ìdènà rọ̀ bí him pẹ̀lú àṣẹ ìmí ọlọ́run àwọn màláíkà sọ̀kalẹ̀ pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ ọlọ́run àwọn màláíkà ò lè dá nǹkan kan sí àfi tọ́lọ́run bá ran wọn ọlọ́run bá sọ wọn kalẹ̀ nítorí wa kí ni àwọn màláíkà ọmọ ṣe tí wọ́n bá sọ̀kalẹ̀ jama wọ́n máa sàmí lérí gbogbo àdúrà tá a bá ń ṣe jìbìrì lọ sàmí gbogbo àwọn màláíkà ọmọ sàmí lérí gbogbo àdúrà tá a bá ń tọrọ lóru lè láti kọ́dírì èyí ẹni tí ó sùn tí ó sì ṣèrànù ẹlòmíì ó sùn àmọ́ra nù ní ṣe tó ń ṣe tí wọ́n ní kó ṣe nínú súnà òun ṣe tọ́lọ́wọ́ bá rán ọ tá nábì làkalẹ̀ àwọn màláíkà máa sàmì lérí gbogbo àdúrà tó bá tọrọ jọ́nà min kulli amri gbogbo ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ lọ́dún pátá ọlọ́wọ́ bá àlá yóò yanjú ẹ̀ níjọ́ náà gbogbo nǹkan tí ọlọ́wọ́ máa ń fún yàn pátá ẹni bá ń tọrọ rẹ̀ àwọn màláíkà sọ̀kalẹ̀ wọ́n máa sàmì lérí àdúrà rẹ̀ salamun hiya hatta matla' al-fajr ọlọ́wọ́ bá ní òru yẹn kò sí aburú kankan bẹ́ẹ̀ kò sí ìbínú ọlọ́run ọba kankan bẹ́ẹ̀ kò sí orí burúkú kankan bẹ́ẹ̀ ọlọ́run ọba ní Saddam orújọ́ yẹn àlàáfíà ló bá dé ìfọkànbalẹ̀ ni látìgbà tí òru náà ti bẹ̀rẹ̀ hátà mọ́tòlá àlìfájìrì títí tí àlìfájìrì ó fi yọ nígbà wo ló bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ nígbà tá a bá ti kí mọ́gírìbì ta òní wá ní twenty one ó lè wá jọ́ru ẹ̀ níjàmbá ó lè jọ́ru ẹ̀ ní dákun wọn máa sun bọ́ọ̀bá sun níwọ̀n bá ní oṣù fa nítorí àwọn orí ńláńlá tọ́lọ́run kó síbẹ̀ ọlọ́run lágbàlejò àwọn màláíkà ìjọsìn tá a bá ṣe ń bẹ̀ ó lóore ju ìjọsìn téèyàn ṣe ní eighty three years four months lọ gbogbo àsìkò tá a fẹ́ lò ní òru yìí kò dúdú wákàtí mẹ́wàá lọ nígbà bá ti kí mọ́ gíríbì tán títí tá a lè fájàre ó fi yọ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn Islam wọ́n ní gbogbo àwọn ìjọsìn tó bá ṣe yóò wá ju ìjọsìn tí ó ṣe lọ ní eighty three years four months tóun ò ní òru Lailatul Qadr nù gbogbo àwọn òru yìí òun ò ní Lailatul Qadr nù òru jọ kan jama fi hadhihi al-layla nínú òru yìí yukadiru Allahu ma sha'a min amrihi li ibadihi ila sanatil qabila gbogbo ara tọ́lọ́wọ́ da lórí dọdún kan òru yìí lọ́wọ́ bọ́ kadara rẹ̀ ọlọ́wọ́ bá láà yóò pín ìpín yóò pín àdánwò yóò pín oore oore tí ó ṣẹlẹ̀ lọ́dún kan àdánwò tí ó ṣẹlẹ̀ lọ́dún kan oore ọlọ́run ó pin ọlọ́run ò ṣèkàlérí méjèèjì ń dára ni ìwọ lọ́wọ́ bẹ̀ pé kọ́dàkùn kọ́mọ́sà ìdára tí ó dùn ọ́nù ọlọ́run ọba yé sọba ká ọba dáadáa ni ọba aláàánú ni ọlọ́run ọba ní inna anzalnahu fi laylatin mubarakah ọlọ́run ọba ní àwa ọlọ́run ìlà sọ kùrán kalẹ̀ fi laylatin mubaraka ọlọ́run bá ní òru yẹn oore lọ́wọ́ nbẹ ẹni bá ń oore o inna kunna munzirin ọlọ́run bá ní àwọ ọlọ́run bá ń kì lọ à ń kì lọ ẹ lè mójútó ru yẹn à ń kì lọ ẹ má sọrùn yà à ń lọ à ń lọ hakim. gbogbo ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ lọ́dún kan nínú òru yẹn kadara rẹ̀ amúrun kulu amúrin hakim kadara tá a lò lọ́dún kan òru yẹn lọ́lọ́wọ́n bá lọ́ọ̀lẹ́ máa wà láà gbogbo àwọn tí ó dẹlẹ́sìn tí wọ́n kó nínú ẹ̀sìn ọlọ́wọ́n pàṣẹ rẹ̀ ńjọ́ náà pàṣẹ ẹni tí ó yọ́ máa pàṣẹ rẹ̀ ẹni tí ó lálàáfíà yóò máa gbádùn ọlọ́run ó pàṣẹ àwọn tí ó ga àwọn tí ó bímọ àwọn tí ó lọ́kọ àwọn tí ó níyàwó àwọn tí ó kọ́lé ọlọ́run ọba àlá yóò gbé àwọn èèyàn ga yóò rọ àwọn èèyàn lọ́rọ̀ yóò sọ àwọn èèyàn di alárìsìkì ńlá lẹ́yìn náà nínú òrùbí náà ni wọ́n kọ àwọn àlìbálá wọlìwàbá àwọn àrùn àdánwò tí báyàn táwọn èèyàn báyàn sunkún sunkún sunkún lẹ́yìn àgbàrá ẹ̀jẹ̀ tí ó ṣẹlẹ̀ lọ́dún àwọn aláàárẹ̀ àwọn tí ó rẹ̀ lọ́dún tí wọ́n máa gbé káàkiri dìgbàdìgbàdìgbà gbogbo ọkọ àtìyàwó tí ó yára wọn ẹni tí ilé owó pa ẹni tí ó bomi lọ ẹni tí wọ́n yọ kó ń bí iṣẹ́ ẹni tí ó dẹni ilẹ̀ ẹni tí ó sunkún ẹni tí ó kú tí ó jáde láyé nínú òru yìí ọlọ́wọ́ yanjú gbogbo ẹ̀ ní tó ti wá yanjú lóru yẹn tí ó ṣẹlẹ̀ yípo ọdún nù bọ́dọ̀ bá ti wá rí báyìí sọ pé kò ní ìdíkẹ́ nìkan tó máa ṣe wá àti fún ọ pé kò dìde mọ́ bàbá ma tó ń ṣe tó ṣe nígbàgbọ́ nínú tọ́lọ̀ sọ yìí tó ní fi ha ọlọ́run ní nínú òru yẹn o yufraku kullu amrin hakim gbogbo ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ lọ́dún ibẹ̀ láti yanjú gbogbo ẹ̀ láti kádàrà rẹ̀ ọlọ́run ọba tó ṣe kádàrà yìí ọba ọ̀dọ́gbọ́n ni yóò gbé ìkọ̀ọ̀kan síbi tó wù tẹ́nìkan ò sì ní bí lọ́wọ́ ẹ̀ ọlọ́run mọ̀ pé oníṣòro ó sì wọ́n wá ní gbogbo àdúrà tá a bá wọn ṣe yí pátá àwọn màláìkà tí wọ́n sọ kalẹ̀ àwọn ni wọ́n máa wá sàmì wọ́n máa sàmì Allahumma stajib àdúrà tí lágbájá tọrọ ọlọ́ngbà Allahumma stajib àwọn màláìkà àwọn màláìkà wọ́n máa káàkiri àdúgbò àwọn màláìkà wọ́n sọ kalẹ̀ sílé ayé wọ́n máa sàmì lérí gbogbo àdúrà tí kálukú ṣe ń kọ̀rọ̀ tá ọba Allah ló sì ni wọ́n sọ kalẹ̀ bí yìí rabbihim ọba Allah ló ni wọ́n òun náà lọ́ọ́ rán wọn sẹ́ pé kán wá sàmì torí pé ó wa kó lè tètè gbàdúrà wa ló fi sí ní káwọn màláìkà ọmọ sàmì fún wa ẹ̀yìn miami nínú ẹ̀sìn wa fìyàtì layla nínú òru yìí yaghfiru Allahu sagha'ira wal kaba'ira min adh-dhunub al-muhlika ọlọ́run ọba Allahu ṣàforíjì ẹ̀ṣẹ̀ nínú òru yìí gbogbo àwọn tí wọ́n ti ṣẹ̀ tí wọ́n ti retí ìdájọ́ ọlọ́run gbogbo àwọn tí wọ́n ti kóṣe àkóló ọlọ́run ẹ̀ṣẹ̀ kéékèèké ni àbẹ́ṣẹ̀ ńláńlá ni tí wọ́n bá túbá ń bẹ̀ ọlọ́run ọba anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ni man qama laylatal qadr anabi ni gbogbo ẹni tó bá dìde qama qiyam qiyamul layl man qama ẹni bá dìde laylatal qadr lóru laylatal qadr ọlọ́run bá aláàjì ọlọ́run ni ó jí ọ o torí ó lè sùn kó sùn kó gbàgbé kó jí lágo mẹ́jọ àárọ̀ lẹ́yìn ìgbà tóòrùn ti yọ ọlọ́run lágbára kó ṣe bẹ́ẹ̀ ó tún bẹ́ẹ̀ náà ni pé ọlọ́run jí mi o ọ̀ ṣàdúrà laylatal qadr lọ́tọ̀ ni kó tó sùn anabiwa muhammad sasala ó ní máa ń kọ́ ọmọ ẹni bá dìde tí ń ṣe kìyàmù layl laylatul qadr ó wá jẹ́ òru laylatul qadr imanan ó sì nígbàgbọ́ sọ́lọ́hún wà ti sábà ń retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́hun gufira lahu ma taqaddama min dhanbihi gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ síwájú nínú ayé rẹ̀ ọlọ́run sì pa gbogbo ẹ̀rẹ́ fún muttafaqun alayhi imam bukhari àti muslim ló gbadé tiwa. al-ibadatu mata tabda'u layla nígbà wo ni òru náà bẹ̀rẹ̀ min ba'di salati al-maghrib ila tola'i al-fajr nígbà wọn bá ti kí maghrib tán iná lòru náà bẹ̀rẹ̀ ó sinú tó bá sinú tán òkè ṣá òkè tarawih ọwọ́ ọmọ bẹ̀lọ́ ọmọ sinafila ọmọ bẹ̀lọ́ ọmọ bẹ̀lọ́ ọmọ dìde ọmọ sinafila ọmọ bẹ̀lọ́ ọmọ bẹ̀lọ́ títí tálífàjà ló fi yọ anabi wa muhammadu sallallahu ó ní taharraw laylatal qadr ẹ máa wá òru Laylatul Qadr sí fil ashr al-awakhir min Ramadan ẹ máa wá sínú mm, òru mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan ọlọ́run tún ní ká nábì ọ̀sẹ̀ fúnfún yẹ fún wa ìtumọ̀ ẹni pé àwẹ̀ ogún tó gbà lọ yìí gbogbo wàhálà tó ṣe ń bẹ̀ wàhálà kékeré ni ibi wàhálà wà tó ṣe wàhálà ń bẹ̀ òun náà ni látìgbà tí àwẹ̀ bá ti dogun ọwọ́ máa wá dìde ní gbogbo òru yẹn títí tí àìgbàwẹ̀ tán òun ní ṣèjọ́ kan wọ́n lànà ìbọn Muhammad sasala ó ní ọlọ́run ọba sọ fóun wípé ọ̀kan nínú òru mẹ́wàá gbẹ̀yìn Ramadan inú ẹ̀ nílẹ̀ látò lè kọ́ dìrí wà kò sí níbi mẹ́wàá alákọ̀ọ́kọ́ kò sí níbi mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì mẹ́wàá ẹlẹ́ẹ̀kẹta èyí tá a bẹ̀rẹ̀ lálẹ́ yìí èyàn mayami ànábì ní ọ̀kan bẹ̀ nínú òru yẹ òun náà lóru lẹ́dà tẹ̀lé kọ́dẹ̀rì tó wà á kadu láyà lè ipe ọlọ́run wa sábà máa fi àwọn òru tí bá ń lé kọ̀ọ̀kan òru 21 òru 23 òru 25 òru seven òru 29 ọlọ́run asábà máa fi síbẹ̀ walakin tatanaqqal àwọn ọlọ́run bá ń gbà mí o lè yẹ tí o ní fi síbẹ̀ ń sábà máa fi síbẹ̀ ìtumọ̀ ẹni pé gbogbo ògbà tí òru bá ti ń lé kọ̀ọ̀kan ká jẹ́ ìbádà wa ó tún máa lékún ju àwọn òru mi lọ wàá kàdùn aláyá sábà wá ṣe òru tá a gbọdọ̀ tún wá gbìyànjú ń bẹ̀ dáadáa wọn sọ pé òru yẹn ni o àmọ́ wọn ní ká gbìyànjú ń bẹ̀ ó lè jẹ́ òun òun náà ní òru twenty seven ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó fòru yẹn pamọ́ tó sì wò ó lè fi sí twenty four tó sì wò ó lè fi sí twenty two tó wò ó lè fi sí twenty eight tó wàá mú nọ́mbà tó ma wá sùn láwọn ọjọ́ tó kù òru yẹn ọlọ́run bá Allah yí padà sí ìjọ tó bá wù al-hikmatu min ikhfa'iha kí ni ìdí pàtàkì tọ́lọ́run fífi pamọ́ tí wọ́n fẹ̀ẹ́ kan kókó sọ fún anábì pé ìjọba yìí ni Lailatul Qadr lọ́dọọdún wọ́n ní tahsilu li ijtihadi fi jami'il layali ká lè máa gbìyànjú ní gbogbo òru yẹn ká má fi òru kan sùn lọ lẹ́yìn sí lọ́wọ́n bá sọ̀rọ̀ ìta ń sọ fún ọ níbi òun náà ni pé òru mẹ́wàá wà iná ló dìde torí pé ẹnìkan sọ fún ọ pé òru jọba yìí ọlọ́run lọ́mọjọ́ náà ìyàwó Aisha radiyallahu anha ọlọ́run bá yọ́nú sí wọn wọ́n ní qalat wọ́n bá wá sọ̀rọ̀ nípa bá nábì ṣe máa ń ṣe tó bá kù mẹ́wàá gbẹ̀yìn ìyàwó ní idha dakhala al-ashru tí òru mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan tó bá ti wọlé ahya al-layla anabi òní sígbà kan láì jí ní gbogbo òru yẹ ẹ̀rì tí ó jí tí wọ́n máa ṣàdúrà tí wọ́n máa ṣe qiyam wa ayqadha ahla anabi òní kan láì jí àwọn ọmọ àtàwọn ìyàwó rẹ̀ ní gbogbo òru yẹn lójoojúmọ́ ni wọ́n máa jí wọn wa jadda anabi ó wá tẹra mọ́ ìgbìyànjú lérí náfìlà lérí àdúrà àdúrà pọ̀ wa shaddal mizar anabi ó soso kòtò rẹ̀ tí ó le ìtumọ̀ ni pé yóò múra yóò múra yóò ṣe wàhálà ju wàhálà tí ń ṣe nínú àwọn òru ogún tó ti ṣáájú lọ àmàlù fìhà àwọn sẹ́wò láàmà wá ṣe ní gbogbo òru yìí tó pé a padà ṣe kò ń gẹ òru kan tó jẹ́ ti lèlátìlè kọ́dírì tá a bá ṣe wàhálà nínú àwọn òru mẹ́wẹ̀ẹ́wà alákọ̀ọ́kọ́ alìkìyà gẹ́gẹ́ bá ṣe sọ a máa ṣe náfìlà ó kí tarawih tán ó kí mọ́kànlá àbò kí mẹ́tàlá bọ́bá wù ọ̀tọ́ bá tún jí lóru gẹ́gẹ́ bí àkọlé àwọn afẹ́sìn nípa Ànábì ní salatul layli masina masina ìrun òru méjì méjì lọ́mọ kí lọ́mọ sálámà o ó tún lè kí ìrun tó bá jí lóru àmọ́ tó bá ti kí wítìrì lálẹ́ ò ní kí wítìrì lóru mà Ànábì ní la witrani fi laylatin wahida àyè kí wítìrì méjì lóru kan ẹ̀yọ́ màá yá mi ọba sì wọ ọba kí tarawih tán ó fi wítìrì ilẹ̀ tó bá tún wá ṣe kìyàm lóru ó ṣẹ̀ṣẹ̀ wá fi wítìrì parí ẹ̀ bó bá sì dúró lérí mọ́kànlá àbí mẹ́tàlá náà sáàmà kí n jojoojúmọ́ má kí n jọ kan kọ dájọ́ kan sí o kéṣù ọmọ lọlẹ̀ lù ọ́ kọ́mọ́ lọlẹ̀ lù sí òru Lailatul Qadr torí ànábì ni ma ń kọ́ ọmọ Lailatul Qadr ẹni bá nàró olóru Lailatul Qadr tí ń ṣe kìyàm lẹ́yìn tí ń ṣàdúrà ìmánà wa ihtisaba ó dìde lóru ń ṣe kìyàm lẹ́yìn nígbàgbọ́sọ́ ọlọ́run ọba tó sì ń retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run gbófinra aláwo máa takọ́ dàmú mi dàn bíi gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti tẹ̀síwájú ọlọ́run ọ̀pá rẹ̀ fún yọ pa kékeré rẹ̀ yọ pa ńlá náà rẹ̀ tó bá túbà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa a jẹ́ pé nínú oore tó ga jù táàrí nínú òru rẹ̀ láti kọ́ńsì òun náà ni pé ọlọ́run ṣàforíjì ẹ̀ṣẹ̀ ìdá gafara láhùlá rahimaka tọ́lọ́run bá aláàbá ti fèrè jìn ọ ọlọ́run ọkẹ́ ọlọ́kàn bọ́lọ́run bá ti fèrè jìn ọ ọ̀rọ̀ rẹ̀ ó àdúrà rẹ̀ ó ayé rẹ̀ ó ọ̀run rẹ̀ ó ẹ̀ṣẹ̀ náà ní jáyé ó báṣubàṣu gbogbo rádaràda àdánwò tọpọlọpọ wa ta kó sínú ẹ̀yìn ẹ̀ṣẹ̀ náà lọ́fà bọ́lọ̀ bá ti fi rídìí ayé rẹ̀ ó ní túmọ̀ ọ̀run tó ń lọ náà dáa ló sì jẹ́ pé ìyàwó Aisha radiyallahu anha nígbà tó bí anábíwá Muhammad sallallahu alaihi wasallam ó ní ya Rasulullah ó ní wojú sí ọlọ́run in alimutu ayya laylatin laylatal qadri káṣe pé mo ṣe wá ríjọ́ náà ma aqulu fiha kí ni mo lè máa ṣe anábì ní qala quli anábì ní máa sọ pé má jẹnu má sọ̀rọ̀ má sàdúrà yìí Allahumma ìwọ ọlọ́run ọba mi innaka àfò ìwọ lọ́ba aláforíjì alámojúkù tuhibbul afwa onífẹ̀ẹ́ kọ́ ọmọ mójúkù níbi láìfi fa'fu anni mójúkù níbi láìfi mi fèrèjì mi allahumma innaka àfò tuhibbul afwa fa'fu anni allahumma innaka àfò tuhibbul afwa fa'fu anni eléyìí gbogbo wa láàmà wí kọ́dà àwọn obìnrin tí wọn ò nírun bọ́yọ̀ ṣẹ̀ṣẹ̀ bímọ àbí ń ṣe háìdì lọ́wọ́

òun máa wá sàdúrà Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni wọn náà máa sọ ọlọ́run bá la yóò fèríjì àwọn tó dìde yóò fèríjì wọn náà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú tá a máa ṣe tọ́jú ẹlẹ́ẹ̀kejì òun náà ní àdúrà al-isti'anatu billah talabul khairati minallah wal barakati minallah ó jòkó àdúrà tó bá ti ṣe náà fìlà tán tó ṣàdúrà foríjì tán ó wà tọrọ tó fẹ́ ayọ̀ àlùkọ́ im wà ayé àti àlùkọ́ ìmà ìwọ obìnrin tó fẹ́ dìde àti ìwọ ọkùnrin tó fẹ́ dìde lẹ́yìn ìgbà tí o ti dìde tán tó ṣe náfìlà tán tó ṣàdó àforíjì yìí tán má gbàgbé láti tọrọ kí ló tọrọ tọ́lábọ̀lá àkhírà kọ́bùlà dúnìyà orí ọ̀run ni ọkọ̀ tọrọ kó tó tọrọ orí ayé o ilé ayé ṣùọ́ àmọ́rùn ṣùọ́ tọrọ orí ọ̀run lẹ́yìn ìgbà náà kọ̀ṣẹ̀ wá tọrọ orí ayé ẹlòmíì gbogbo òru rẹ̀ pátá ọlọ́run bùnmi lówó ọlọ́run bùnmi lówó ọlọ́run bùnmi lówó kò sí ẹ̀tọ́ ọ̀rọ̀ kọ́lọ̀ fòun sàlìjánà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ kọ́kọ́ tọrọ àlìjánà àlìjánà là á kọ́kọ́ tọrọ torí àlìjánà náà ni àṣefúnmẹ́ǹtì tó ga jù tẹ́dà máa ń rí láyé àti lọ́run àṣeyọrí tó ga jù oore tó ga jù tí ò lẹ́yìn náà kọ́ wá tọrọ ẹ̀mí gúngùn kọ́ tọrọ àlàáfíà kọ́lọ́mọ́jọ́ farun ló gbà kọ́lọ́mọ́jọ́ máa gbé ọ káàkiri gbàdìgbà kọ́ tọrọ oore káwọn ọmọ rẹ̀ ká má yàyàkúyà kọ́lọ́mọ́ fà wọn mọ̀ pọ́ lẹ́kún kọ́lọ́n ṣàánú ọkọ ẹ̀ kó ṣàánú ìyàwó ẹ̀ kó ṣàánú àwọn ẹbí ẹ̀ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ti ń bọ̀rìṣà bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tí wọ́n ṣe súfì bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tí wọ́n ṣe bídíà kọ́ tọrọ kọ́lọ́n yọ wọ́n mẹ́ kan tó jáde láyé kọ́mọ lọ lè sòfò lọ́rùn kọ́ tọrọ àdúrà lérí iṣẹ́ rẹ̀ tọrọ àdúrà fáwọn ọ̀gá rẹ̀ tọrọ àdúrà fáwọn ọmọṣẹ́ rẹ̀ tọ́lọ̀rẹ́ fáwọn afáàrẹ àtàwọn ọmọ kéwù rẹ̀ gbogbo ntaba tọrọ njọ́ náà sẹ́ tánà zálù ní màláìka ọlọ́lá àwọn màláìka ọ̀sọ̀ kalẹ̀ sẹ́ kí ni wọ́n wá sí yóò wá mẹ́nu náà aláàmà ní kóòlù wọ́n máa wá tọrọ àmì bí kọ́lọ̀ wọn gbàdúrà tá a bá ṣe tọrọ orí ayé àti orí ọ̀run. turuku tahari alayla bóò la ṣe wá wà òru náà nílẹ̀ yorùbá yìí táwa wà yìí ilẹ̀ yorùbá yìí táwa ń gbé ọ̀nà méjìlá máa ń gbà wá òru lè látẹ̀lẹ̀ kọ́tẹ̀ àwọn kan wọ́n gbọ́nà sunna àwọn kan wọ́n gbọ́nà ìbílẹ̀ ẹja pé níbílẹ̀ wọ́n gbọ́ náà báwọn bàbá wọn ṣe máa ń ṣe é bàṣẹ bá a nílẹ̀ yìí ìbílẹ̀ nù ẹ má ṣẹ̀ṣẹ̀ ìbílẹ̀ mọ́ ẹ̀sìn anábì ni kẹ́ máa ṣe torí ọlọ́run ní nàdínà ìdàlá islam ọlọ́run bá ní ẹ̀sìn tó ń yọ́nú sí ọ̀nà islam ẹ̀sìn tọ́lọ́run pè ní islam yìí òun náà ní ẹ̀sìn tí anábì ṣe kó tó jáde láyé kìí ṣèyí tí wọ́n dálẹ̀ nígbà tó lọ tán ọ̀nà tá anábì gbé kalẹ̀ tá a máa fi ń wá òru lẹ̀ láti kọ́ ti òun náà ní ká máa dìde ní gbogbo òru ká wá lọ mọ́ṣáláṣí ká lọ lè ṣe ìtìkáfù ọlọ́run ni wàlá tubashiruhunna wa antum akifuna fil masajid ọlọ́run ọba ní ẹ má súnmọ́ àwọn ìyàwó yín o tẹ́ ẹ bá ti ń ṣe ìtìkáàfù láwọn mọ́sálásí nínú mẹ́wàá gbẹ̀yìn Ramadan ajẹ́ pé ó kílà pé àmọ́ lọ mọ́sálásí lọ́lẹ̀ ṣe ìtìkáàfù ni àmọ́ wá dìde lóru a máa fi ń òru lè dátìlẹ̀ kọ́dìrì àmọ́ madina àti masalasi al-Qudus lẹ́yìn náà lọ́sẹ̀ wá kan masalasi mi tí wọ́n ti ń kíjì bá eléyìí ni àgbọ̀rí tọ́lá láfíà ẹ̀yàn miami nínú ẹ̀sìn wa ipò táwa wà nílùú lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ni pé ó gbélé kọ́tìlì masajid gbogbo àwọn masalasi wa wọ́n ti ti pa nítorí kámọ́bà kú kámọ́bà kú kọ̀ wọ̀wọ̀ látara coronavirus tọ́gbọ̀dé kan má sì ẹ̀sìn ṣe wò má sì í má nígbà àlètìkáàfù súnà ni káṣí ìtìkáàfù ní masalasi súnà mustahabba afẹ́ ni kìí ṣe dada amma alìhìdírazu minalmauti wajib kásáfún tí ó sọkún fa kú wa ọ̀ràn àyàn ni nínú ẹ̀sìn wa kíyàn orí kú kó sì sáfún ọ̀ràn àyàn ni mọ́ wàá gbé náfìlà lérí ọ̀ràn àyàn lẹ́yìn náà bí ìjọba bá gbọ́ ọmú tí wọ́n bẹ̀rẹ̀ sí lò nínú masalasi mọ́ dá wọn lẹ́bi o ìwọ lọ fúnra rẹ o sọ́jà ọ̀nà àwọn pólísì wọ́n fọ jáde wọ́n nà dáadáa ká nà yẹn nínú sẹ̀ríà lọ́wọ́ nítorí o ti rúfin wàlẹ́ ìlú amúr o ti rúfin ìjọba ìjọba òsì pàwọ́ láti ẹlẹ́rìí aburú má ṣe ẹ̀sìn gbà nídìí bẹ́ẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ìdí àjòkólé kájòkólé yẹn ká máa wá dìde gbogbo òru yẹn súnà lòun náà wọ́n ní òjì sálà muhammad sallallahu alayhi wa sallam ní ọdún kan ó fẹ́ ṣe itikaf nínú mọ́sálásí àwọn ìyàwó rẹ̀ wọ́n wá lọ lè bá a wọ́n lè bá ta ilé kónkóró kan tánàbí ọmọ wọ̀bẹ̀ tí ọmọ sàdúrà ń bẹ̀ wọ́n wá ń tóbi mẹ́ta eléyìí ta tiẹ̀ síbẹ̀ tòun náà ta tiẹ̀ eléyìí náà ta tiẹ̀ anabi wa kásùbà tán ọwọ́ akọ yìí tá anabi ọwọ́ anabi sì mà pé bọ́n bá wọ ẹyọ kan àwọn méjì yòókù wọ́n jòwú anabi wa ní alibirra yoridna gbogbo àwọn obìnrin dáadáa yìí dáadáa náà ni gbogbo wọn gbàlérò gbogbo wọn fẹ́ pọ́nmilé wọn fẹ́ ràn mí lọ́wọ́ lérí ìjọsìn mi èèyàn dáadáa ni wọ́n lànàbì sallallahu alaihi wasallam bá sọ fún wọn yìí pé ẹ̀bà nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀bà nǹkan lẹ̀ ẹ̀ka wọlé wọ̀tára kalẹ̀ ìtìkáfà fi ṣáàrì Ramadan ànábì ọ̀wá ṣe ìtìkáfà mọ́ṣáláṣí ní ọdún náà nítorí kọ́mọ́ bá dalé rẹ̀ rú torí pé kílé ọmọ dàrú torí àwọn obìnrin ó ju ohun tó bá ilé kó síbi tẹnìkan kílé ọmọ dàrú ní dandan ni ìtìkáfà sunna mustahaba ni kì í ṣe dandan ànábì wá ti èyí tó jẹ́ dandan yẹn ó ti síwájú ọwọ́ lọ́nu ilé ibẹ̀ ní tí wọ́n ń dìde ní gbogbo òru nǹkan wọn kírun ọ̀ràn yẹn mọ́sálásí ń padà sínú ilé a jẹ́ pé ká wà nù ilé náà ká máa wá òru rẹ̀ láti lè kọ́dírì súnà náà ní ta bá lọ́wọ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ìwé mọ́sẹ̀ ẹ̀sìn gbà bọ́ọ̀ bá rí kan sí ọ̀ọ́sẹ̀ kan nígbà tí wọ́n ti ní kòró ń bẹ́ńtà ọmọ ìyá mi dákun mọ́sá máa ṣe náfìlà rẹ̀ nínú ilé kò sì máa kírin ọ̀ranyàn lásìkò rẹ̀ pẹ̀lú àwọn fámìlì rẹ̀ ẹ̀yọ́ màyá ọdún ni ọlọ́run ṣàánú wa ọlọ́run fi coronavirus ó fi kábídì ànlẹ̀ òun náà ni ká máa dájọ́ rẹ̀ láti lè kọ́dìrì aburú lélẹ́ ilé ilẹ̀ òní rẹ̀ láti lè kọ́dìrì wa ọ̀tún láti mọ́ṣáláṣí wa ọ̀tún láti lè kéwù wọn ọ̀la ń tàfà òṣòdì òní ń tàfà gègé gbogbo wọn wọn yẹn kò sínú ẹ̀sìn ìsìlá ká máa dájọ́ rẹ̀ láti lè kọ́dìrì pé ìní ni bó ṣe wà ń lè náà má dájọ́ fọlọ́run o ọmọjọ́ náà ẹnìkan ọmọlẹ́yìn ọlọ́run gbogbo òru lọ́mọ dìde ká máa dájọ́ yẹn bídíà àgbélẹ̀rọ lè láti kọ́dìrì tá a gbé wọnú ẹ̀sìn wa ni ká máa dájọ́ pàṣẹ wà nílé náà ká sì má lọ lè dẹ́nì kankan lórùn tó bá sọ fún wa pé ẹ máa bọ òní ní Laylatul Qadri bóyá ìjọ kan ni àbáwọn jàmá mọ́sálásí kan àbáwọn ará ilé kan ọlọ́run nìkan lọ́mọjọ́ náà lẹ́yìn náà ká sẹlẹ̀bírẹ́tì Laylatul Qadri ká dùkọ́lẹ̀ ká ga ká máa wá pa wọn lága ìyá alágbèjà mọ́wọ́ wa ìyá tàmọ́dọ̀ àwọn náà mú yẹ irú ẹ̀sìn tí wọ́n ń sìn yẹn kò síbi tó ti rí àwọn mẹ́tún bá tiwọn débi pé àwọn máa lùlù wọ́n máa lu bàndírì wọ́n máa jó wọ́n máa jó àmàlẹ́ kan sọ kalẹ̀ ń jó síjó lànàbí jó pẹ̀lú yàwó Hafsa àti yàwó Aisha àti yàwó Sofiya ẹ̀sìn tẹ́ ẹ̀ bá ń ṣe ẹ má mú lọ́dọ̀ àwọn bàbá àwọn bàbá kọ́ lọ́run sí yín ànábì lọ́run sí yín ọlọ́run bá ní kul in kuntum tahibbuna Allah fattabi'uni tẹ́ bá mọ̀ pé ẹ̀ ń fẹ́ràn ọlọ́run ẹ dẹni ọlọ́run èmi ni ẹ tẹ̀lé fattabi'uni èmi Muhammad ni ẹ tẹ̀lé ọ wà wádìí bò lànà bìsí ṣe máa ń wá òrùlé látàrí kọ́dìrì tó fi ní ṣe wàhálà ṣòfò ẹ̀yàn màyá mi nínú ẹ̀sìn wa anábì ni màní amílẹ̀ amalan laysa alayhi amruna fahuwa radd ẹni bá ṣiṣẹ́ kan tó ń pè lẹ́sìn tí ìṣẹ́ pàwọ́ la pàṣẹ pé ẹ ṣe anábì lọ́lọ́wọ́n ní gbà lọ́wọ́ rẹ̀ tọ́wọ́ wá sáyé sùn tọ́lọ́wọ́n gbà tọ́lọ́fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ má ṣiṣẹ́ ṣòfò àwa bẹ̀rẹ̀ nínú àánú rẹ̀ kọ́lọ̀mbà aláàkọ́ wá ṣe kìyàmù lélẹ̀ nírọ̀rùn fún wa kó wá ṣàdúrà nírọ̀rùn fún wa tábà wá ṣe tán kó wá gbà á kó fura sínú àwọn tó ń sọ rere lóru náà wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaamu wa rahmatulahi wa barakatu adáwọ̀pẹ́ fún allahu subhanahu wa ta'ala tó ṣe rọrùn fún àwọn sheikh wa fadilatu sheikh kamarudin yunus akorede hafizahullah láti ṣàlàyé fún wa kí làwọn gbìyànjú tá a máa ṣe ní òru mẹ́wàá gbẹ̀yìn ramadan tí a fi rírí látòlù kọ́dérì táwa náà fi wà náà tí wọ́n dìde lóru náà àbí Allah subhanahu wa ta'ala kọ́lọ̀mbà kọ́máṣẹ́ àṣìwá ṣe kò ń gẹ́ ẹ pàdé wa lọ́la níbi tá a ti máa tẹ̀síwájú lórí ètò wa níbi tá a ti máa dá yín lẹ́kọ̀ọ́ lórí àwọn oríṣiríṣi àwọn ìdájọ́ ẹ̀sìn àbí Allah subhanahu wa ta'ala kí ó gba àwọn ìbàdá àti wa subhanakallahumma wa bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh